لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم افتح لنا كتابك وسنة نبيك والعمل فيما ظاهرا وباطنا بسر ذاتك المقدسة آمين ذلك من أمر بعد القرى نقصها عليك نقصه عليك من قائم وعشيد وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما لما جاء وما ثابهم غير تكذيب ذلك من أنباء القرى نقصها تقصه عليك منها قائم وحسيد ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحسيد وما تدعون من دون الله من شيء من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوا غير تتبيد أدوك الله بألا الحمد لله أترى عليكم كعليكم يفعل أبو محمد àwọn ará ilé àwọn sàábì àti gbogbo àwọn tí wọ́n rìnrìn àjò lójúbọ̀nù kìí ṣọlọ́tàlẹ̀ kí a kò fi dé ọgbẹ́ náà àmì ọlọ́mọ yòókù nù ọlọ́run bákan náà atọ́rọ àforíjì wípé ó pẹ́ wá díẹ̀ ìdí kan àbí kejì ọ̀kan náà wáyà wá ní àìlera ó ṣe wọ́n díẹ̀ wọ́n láìlera àwọn fíjú fífi bẹ ọlọ́run bá lè kí ọlọ́ba fún wọn lálàáfíà ara ọlọ́run ọlọ́ba fún wọn lálàáfíà ara ọlọ́run ó ní rabban nas adhhib al-ba's washfi anta shafi la shifaa'a illa shifaa'uk shifaa'an la yughadiru saqaman ọlọ́run ṣàfihàn lálàáfíà àwọn anáta gbèjì wákàkiri sàlẹ́kọ̀ọ́ níbi tí a bá ọgbọ̀ọ̀rọ̀ ọlọ́run súrọ́tù Uhud ọlọ́ọ̀kànlá àyà ọgọ́rùn-ún ibi tá a ti sùn lálẹ́ nìyẹn nínú ìṣesí ọlọ́run bá dẹ́dà min sunnanillah ẹnu súnà ọlọ́run ìyẹn ìlànà ìṣiṣẹ́ ẹ̀ ìyẹn ni pé tó bá ń sọ àwọn oríṣiríṣi ìtàn ìyẹn làwọn làbárí àwọn ẹni tó ṣáájú ó máa ń jẹ́ kó yé wa pé kì í kì í ṣe àwùjọ ọ̀rọ̀ dẹ̀ka fi lè mọ̀ wípé wọ́n máa yẹ ń ti kó anilẹ̀ hawa in huwa illa wahyu yuha eléyìí ni ó jòyè wa pé gbogbo tàn ti ń bẹ pátápátá kò séyìí tó lè jólòdò tó lè tó ìtàlùkù ránì sọ torí pé ìtàlùkù ránì bá sọ fún wa a mọ̀ wípé in huwa illa wahyu yuha wáàsí ìyẹn ni pé wáàyí ìránṣẹ́ ni revelations ni látọ̀dọ̀ ọlọ́ọ̀bá adẹ́dà torí pé kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu káwá rò pé ó hètì ìlú kan àbó ó hètì ìran kan tànàbí ò rí bẹ́ẹ̀ kò yẹ sọ ntọ́nà ọba adẹ́dà rẹ̀ sọ fún ó sọ fún ànábì láyé mi pé wà láwù takọ wà láàlẹ́ yìí náà bá àgbà. wà láàlẹ́ yìí náà bá àgbà náà ní ìmúlẹ̀ yẹn. malakọ̀tà náà. malakọ̀tà náà ní ìmúlẹ̀ wọ́n ti. wà láwù ká tiẹ̀ sọ kó bá rọrùn kánàbí ò sọ nǹkan ọlọ́run sọ ni ó ní tó bá yẹ lè wí bẹ́ẹ̀ ẹ́ láàkàdúná obìnrin yẹmí àgbàmú pẹ̀lú ọwọ́ ọ̀tún yẹn pé àgbàmú pẹ̀lú ọwọ́ tó le sọmọ alákọ̀tà ẹ̀rọ mi ni olùwàtí àwọn àgékà sọ ọ̀hún ẹ̀ ẹ̀yẹn ni pé kò tó bẹ́ẹ̀ ó ń ṣe ọlọ́run ò jẹ́ sọ tọ́lọ́run ṣe kí ni tí ò sọ fún ajẹ́ gbogbo òkà méje àwọn ànábì ọlọ́run méje tí wọ́n sọ fún wa sínú súrọ̀tù ọ̀hún ọ̀dùn tá à ń bá bọ̀ láti bàtà àwẹ̀ ti bẹ̀rẹ̀ yìí ẹ̀jẹ̀ àwọn ìpè dálí kàmí lọ́gbà. eléyìí ni nínú ro àwọn ìlú alukúrọ̀ ẹ alukiri alukúrọ̀ mo wá ní wọ́n máa ń pe maka ní kíni umulukúrọ̀ ìyá ìlú wọ́n máa ń pe maka ní umulukúrọ̀ ìyá àwọn ìlú kí ló dó jẹ́ bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà wípé maka jẹ́ center of the world àárín gbogbo ayé ni mọ́kà wà lọ́pàá tó jẹ́ pé sẹ́kù abdulhamidi kìsìkì rọ ìmọ̀ ọ̀lọ́ ọlọ́ba kí bàbá yẹn bàbá ní aláàlẹ̀ tàdúrù àwòlẹ̀ kààbà gbogbo ayé ń rọgírí káàkiri kààbà ni ìyẹn ni pé wà láàrin ayé ń rọgírí kààbà yìí aláàbùn tẹ̀tù ilẹ̀ gan ṣe kí ni ó yí táwa náà sì mà nínú ìmọ̀ <laughs> ìmọ̀ geography àbí geology tó yọ akẹ́ ilẹ̀ ṣe kí ni tàdúrù ilẹ̀ ṣe kí ni ọlọ́pọ̀ min kàwákì ní nínú àwọn ìràwọ̀ tí wọ́n rọ gírí ohun ló náà ṣe wa ni pé àtòun àti ilẹ̀ gbogbo wọn ṣe kí ni wọ́n rọ gírí ilé ọlọ́run dẹ́dà ó wá ní dálíkà mi ní àbá èkúrọ̀ nítorí ni wípé irú ìlú tó wà nú ẹ̀ le ìyẹn ni pé mini a ń bẹ́ẹ̀ náà àwọn ìlú yẹn táwọn orí parẹ́ sì sẹ́kù wà mini a hasid ń bẹ́ẹ̀ náà tó débi kíni ó ti parun táyà lérí traces ẹ̀ ma so lóòótọ́ ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ try láti wá traces àwọn ìṣẹ̀lẹ̀ àwọn orípa àwọn ẹni ìṣáájú tí ìbájẹ́ yìí tí nọ́ọ̀sù wà lórí ẹ̀ tá lórí pa lórí ẹ̀ sọ pé bó ṣe rí nìyí èyí tá a bá tẹ́lẹ̀ nọ́ọ̀sù lórí àkàlẹ́ sàdé ọlọ́ọ̀bá dẹ́dà ó wá máa ń fún wa lẹ́skíùs kí ló dé tọ́lá máa rí àwọn tó lọ yẹn ṣe rí bẹ́ẹ̀ tọ́lá ò bá fún wa lẹ́skíùs tí ò bá ṣàlàyé tó ń torí ẹ̀ pa wọn ta ni ó bì í láàyè sàlù àmà ẹ̀yẹ fàálù wọ́n mú sàlù kò sẹ́ni tí ó bì pé báwo ló ṣe ṣe léyìí àmọ́ ó bì wá yóò bì gbogbo ẹ̀dá pátápátá bó la ṣe ṣe yìí àmọ́ lọ́n fẹ́ fún wa reason behind lórí gbogbo tó wà ní àlámẹ̀rí wọn ó wá ní wà máa wọ̀ ẹ̀ lọ́wọ́ wá lórí ilẹ̀ àwọn tá a wà láàyè yìí náà àtàwọn tó ń gbọ́ wa ó yẹ ká lè béèrè pé kí náà tẹ̀lé fólúmù toró ni wọ́n máa rọ̀ làmìnà ẹ̀hún á ṣàbòsí fún wa yóò bá ta lè fi tu nìyẹn kí wọ́n ọ̀pẹ́rẹ́sì yẹn lédè èbó lárúbáwọ̀ mọ̀ sọ pé wọ́dọ̀ òṣè yín fi rẹ́rì mọ̀ òde èyí ká gbé nǹkan síbi tí ìdè kìíní tí ìsáyẹ ẹni tí ìyẹ ká gbé sípò ká gbé sípò àmàbòsí tó ga jù tí wọ́n ṣe ó kẹ́pẹ́ lábòsí ni torí pé ẹnà ṣèrìkà àbòsí tó ga jù òun ní kéèyàn mú nǹkan mi pẹ̀lú ọlọ́run tàbí kó sin nǹkan mi yàtọ̀ sọ́ba dẹ́dà tàbí tó pe nǹkan mi yàtọ̀ sọ́lọ́ ọba dẹ́dà àbí kó gbára lé nǹkan mi yàtọ̀ sọ́lọ́ àbí kó máa pe nǹkan mi yàtọ̀ sọ́lọ́ àbí kó ní ìfẹ́ sí nǹkan mi yàtọ̀ sọ́lọ́ àbí kó máa wá ìgbàlà lára nǹkan mi yàtọ̀ sọ́ba dẹ́dà gbogbo táǹpẹ̀ méjì ẹ̀ràn tọ́lọ́ ọba dẹ́dà ni kéèyàn máa wá ìṣọ́ látọ̀dọ̀ ọlọ́run tó bá ti lè mú kankan mú bọ̀rẹ̀ kí ló ṣe kò ti ṣe ó sẹ́bọ̀ pẹ̀lú ọba dẹ́dà ni ìyẹn ni pé gbogbo àkójọpọ̀ ń tọrọ wọn fi débi pé wọ́n fi pa wọ́n run kì í ṣe kankan o wọ́n máa wọlé náà hùn. wọlé kí n sọ́nà mú àmúgbùsàmù. fúnra ara wọn náà ṣàbòsí fẹ́rẹ̀ mú yàrá gbogbo tẹ́yàn lè sìn yàtọ̀ sọ́lọ̀ kò ní ká pa kankan tó ti yẹ ẹ̀yìn òrèdí ní ìrọ̀ àná ní gbogbo rẹ̀ látòbìnrin àmì ìṣàfà àtòkùn ìṣe àwàlà ìkìdú ìyẹn ni pé tọ́lọ̀ ọba dẹ́dà bá gbèrò pé òun fara ní ẹrú kan lápèjúwe tó ti yẹ àbọ̀ òun fẹ́ kankan fẹ́ rú yẹn látòbìnrin àmì ìṣàfà àtòkùn ìṣe à kò sẹ́yìn ó lè sì pẹ̀rú yẹn wàlà ìkìdú ẹni ó sì lè gbàlẹ́ òsì ìyẹn ni pé gbogbo táwọn èèyàn ń pè pẹ̀lú ọba dàdà tí wọ́n ń pè lọ́lọ́run yẹn kò lè rọ̀ wọ́n lọ́rọ̀ tí jìyà ọlọ́run bá sì ni tó bá dé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ìjọ àrẹ́bẹ̀ ònúhùn ni àwọn sin ìyàwó kọ́ wà náà sọ̀rọ̀ gbogbo ni wọ́n sìn tó ti yẹ àwọn ìjọ ànábì sọ́ọ́lẹ̀ wọn náà sin tán wí àwọn ìjọ ànábì lúùtù tí wọ́n náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pe nǹkan ní pẹ̀lú ọlọ́run wọ́n tún súnmọ́kùnrin ọkùnrin súnmọ́kùnrin káwọ́ tẹ àwọn ìjọ kí ni ànábì Ṣuaib wakadhalika anabi wa musa alayhi salam lẹ́yìn tí Fáráò àti ẹ̀pẹ̀rẹ̀ ní allah ọlọ́ọ̀bá dára àjọ yíwa pé gbogbo tí wọ́n pè yẹn kò sí kankan tó lè ṣe kí ni o tó lè làwọn ọlọ́run àjọ yíwa pé wakadhalika akhadhu qur'an rabbika. wakadhalika akhadhu rabbika idha akhadha al-qura wa hiya zalimah. àdéhùn ọlọ́run ní gbogbo ìgbà ìlú kan orílẹ̀-èdè kan lọ́dọ̀ kọ̀ọ̀kan bá ti ṣe irú àbòsí yẹn yóò ṣe kí ni yóò gbà wọn mú. Inna àkàdọ̀ ìbámu rẹ̀ sì tó ń tẹ̀yàn gbọ́dọ̀ bẹ̀rù lé lórí alim torí pé máa ń roni la shedid ó dẹ̀ lé torí pé ọlọ́run bá nìkan ni tó bá gbá yẹn mú tẹ̀yàn ò lè bọ́ àwọn yẹn ń sá mọ́ gbogbo táwọn yẹn ń pè pé wọ́n gbá ní mú lónìí wọ́n sá mọ́ wọn lọ́wọ́ àmọ́ tọ́lọ́ bá mú yẹn torí pé kò ní ìdí kó lé ni kó tó mú ni torí pé ìnàrọ̀ bàkà lábẹ́rẹ̀ mẹ́rẹ̀sọ́ ó máa ń dẹ̀dẹ̀ yàrá yìí tó bá dẹ̀gbà mú láàyò fìlẹ̀tù ẹni ó lè ní ó bọ̀ sí bó ni ó sì bọ́ bo ní bọ́ lọ ìlú wa bọ́ lórí ilẹ̀ orí ilẹ̀ náà ni ó máa ṣe kíni ni ó máa sá tó bá kó lórí ilẹ̀ ni ó lọ́nu ọlẹ̀ tó bá kó lórí ilẹ̀ tí ó lọ́nu ọlẹ̀ mọ́ kó lọ́wọ́ kó lọ sánmà gbóná ló wà táàtà múlùkìlá abẹ́ ìkápọ̀ ọlọ́run ló ṣe kíni ló ṣì wà so ìyẹn ni pé ẹni tá a lè bọ́ ọmọ lọ́wọ́ òun ló yẹ ká máa bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ṣẹlẹ̀ sáwọn èèyàn lónìí tí wọ́n rò wípé báwọn èèyàn káwọn àmọ́ wọ́n padà bọ́ náà torí pẹ́ dà láwọn náà àmẹ́ni tá lè bọ́ ọmọ lọ́wọ́ òun lẹni tí ó jẹ́ pé wúwọ̀ lẹ́ni yóò sọ òwúrò fún fèlè àròhà kayfa yasha òun ló ya fọ́tò wa sínú ìyá wa bó ṣe fẹ́ ọlọ́run bá fẹ́ mú yàn tó bá fẹ́ jó dára rẹ̀ mà ní ìsìn látàrí ìkànnà rẹ̀ ó lè ti bẹ̀ mú yóò kẹ́ fún lákàndù kékeré ni tó bá ti fún lákàndù yóò jòkó lé tí ò ní jáde tí ò ní jẹ́ kí ni tí ò ní jáde kò si tábí wàrà táwọn olè máa dáńtà kò ní bá wọn dá tí gbogbo àwọn ìyẹ́bá wọn tó sùn lóru kò ní tí ó sùn kò yẹ ni pé so wà ọ̀pọ̀lọpọ̀ àyà mi wà tọ́lọ̀ lè fi báyọ̀ mú tí ò nídìí kó lé kò nídìí kó dékìní kó lé nígbà tí ó kún náà mùrúsù kí ló ná sí ó ní mú ni ló bá tán tó bá kó yẹn sí yẹn náà ní mú so dáàmì sí pé wà máa yà àlẹ́mù jùlọ dàrọ̀ bí ká ilẹ̀ ẹni tó lè mọ ọmọ ogun ọlọ́ọ̀tí máa fi gbalẹ̀ mú òsì o lára èèyàn yóò ràn ọmọ ogun ẹ̀ torí gbogbo tó dá sí wa lára ọmọ ogun ẹ̀ ni so tí etí nǹkan bí egun àbí ẹ̀gún kékeré tó bá kó sínú ara yìí téèyàn ò bá tètè yọ kò ní sùn kékeré báyìí tó bá kó sínú ẹ̀ so agbọ́ pé ìyẹn ni pé agbọ́dọ̀ máa múra a sì gbọ́dọ̀ máa wá ìsọ níbi ìbámu ọlọ́run àmọ́ káwọn ó sì kí ni ká jìnnà sáró sí rẹ̀ náà. ìnà mi lórí lára ayára ti máa ń kọ́ fún àná wàlá ìrọ̀. ọlọ́run gbogbo léyìí tó ń sọ fún ẹ̀tàn àwọn ànábì ọlọ́run tó ṣáájú yẹn ìnà fi dáàlì kàlà àyà àmì ni ó lèman khafa àdábàl àkẹrọ fẹni tí máa ń páyà ìjọ kan yìí wáyé tí ó sọ pé lèman khafa àdábàl dúnìyà sọ́dọ̀ ìmúyàn láyé lẹ́hànà àdáàbò dúnìyà wà náà ìmú azáhìl torí pé yà ayé àti dẹ̀ra abẹ ó máa ṣe kí ni ó máa ń yẹ tí a bá jẹyàn jẹyàn jẹyàn jẹyàn jẹyàn tó bá ti kú kí ló kù ó ṣe kí ni ó ti tán àbí ìyẹn tó bá jẹ́ múmi tó bá jẹ́ káfíìn tó bá ti lè sí wọ́sẹ́ báyìí ó bẹ̀rẹ̀ yes òun náà máa fi sọ fún múmi ni la máa fi bẹ́ẹ̀ lọ́n pé ọlọ́run tí lágbájá bá yóò sẹ́kù ní sinmi fún lílì mọ́mìn lẹ́sẹ̀ ní káfíìn fún mọ́mìn ní kì í sẹ́kù kẹfì yìí àmọ́ yàtá gbọ́dọ̀ bẹ̀rù ìyàwó èèyàn lórí ilẹ̀ ó lásìkò tó bá ti kúrò lórí ilẹ̀ lọ́wọ́ wa ó tán nìyẹn gbogbo tó ṣe náà kò sí tó ẹlẹ́sẹ̀ kọ́dá kó pamí tó bá lẹ́dọ̀ pamí lẹ́dọ̀ kí ló bá tán àmọ́ àdábàlẹ̀ àṣẹrọ̀ ìyájọ́ kan yìí ìyá yẹn ìdáwọ́ dúró ẹlẹ́ẹ̀kejì ìlọ́po rẹ̀ wá ṣe fi wéyà yé bómi sọ fún wa lánàá yìí pé tá bá jí fáráò dì sìn alayhi min Allah ma yastahiq tọ́májì ìdìsìn wípé ìyá Fáráò so gbárùn lórí ẹ̀ yóò lóun tọ́ àdùrí yóò lóun ṣe ni òun tọ́ àdùrí òun mọ́tẹ́ ń pè ládùn ayé níbi ìyà tí anáàrù yóò rọ̀bù nà àléyà òwúwa. anáàrù yóò ó kàn àti o. tó wọnú yẹn pé sọ. yóò ní máa záàkọ̀ nàìmà kọ̀tùn ọ̀kàmà kọ́lá fi máa nana yóò ní òun tọ́ ìdẹ̀ra kan wò lórí rẹ̀ so ìyá yẹn ò ṣe fi wéra wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ìdẹ̀ra ajọ́ àlùkìyàmọ̀ ọlọ́run ni ẹ páyà lè máa ń káfà àdáàbà àkẹrọ. ذلك يوم مسموع له الناس وذلك يوم مسموع يوم مسموع له الناس ìjọ tọ́lọ́wọ́ kó gbogbo ìyẹn jọ màjìmọ́ ọ̀làwù nọ́ọ̀sì ìjọ táwọn èèyàn ó ṣe kí ni tí wọ́n kó jọ ìyẹn ni pé ìyá yẹn ká má sọ ti ìyà tí wọ́n jẹ́ èèyàn wọ́n tún wá jẹ olúwẹ̀ níyà níwájú gbogbo èèyàn jẹ̀mọ̀kẹ́lẹ́ yìí lágbára tá a bá ná èèyàn ẹ̀ pé nígbà táwọn secondary school tá a bá fẹ́ nà wọn aláìgbọràn wọn lásẹ̀mílì wọn ti nà wọn kò sí tí wọ́n fẹ́ ṣe ìyà méjì náà fẹ́ fi jẹ wọ́n fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ níwájú gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ wọn fẹ́ fìyà jẹ ìyẹn ni pé ìjọ yẹn ìyà tí wọ́n jẹ aláìgbàfọ́ ọlọ́run níwájú gbogbo ayé mẹjìmú ìlànà nurse tí ò ní sẹ́kù yẹn kankan wà máa hùm àní ha bẹ̀rọ ìbí ẹni tí ó absent ìjọ yẹn ò sí wọ̀nyẹ́ wọn mú mẹ̀ṣọ̀rọ̀d ìjọ wo nìyẹn o ìjọ tí àwọn gbogbo ẹ̀dá tí wọ́n sì kí ni tí wọ́n jẹ́rìí yẹ́ṣà adáhà lè sàmẹ́ ìwọ̀lá àrùn wàlá àwọ̀lú náà wàlá àkìrún ìyẹn ni pé Ibn Abbas ní yash'abul barru wal fajir ìjọ táwọn kò kí àtàwọn kí ni àtẹnirẹ wọn ó ṣẹ̀yìndà rẹ̀ ẹni tí mo sọ fún wa níjó ni pé tó bá wu tó bá tó bá jọ ní jọ nǹkan máa fi wé nǹkan tó tiẹ̀ tí bá sì ń dunni máa ń pọ̀ náà tiẹ̀ lé púpọ̀ ó ní pé àwọn tí wọ́n ṣe jàǹbá fún wa níjó nìyẹn mo ṣe mọ̀ wá ní kí wọ́n jẹ wọ́n níyà lójú wa ẹ má jẹ́ níta tí wọ́n bá wá jẹ wọ́n níyà yẹn níbí wọ́n jẹ wọ́n níyà yẹn wa ńgbàgbà kìyàmà pé yẹn kan wà absent pé wọn ní jẹ níyà ẹjẹ ayọ kúrò ó tọ́ka bẹ̀rù ọlọ́run ọba dẹ́ta níjọ́ tí wọ́n jẹ gbogbo yẹn níyà àti pò kí o àti kí ni o torí pé ìyá bọ́ọ̀lù ìyá yóò ṣe tọ́ sí fúnra rẹ̀ ló fà ẹ̀ lọ́wọ́ ìyàwó mẹ́yìn ni ìyàwó àdùn lẹ́bí ìdá káfà o. ìyàwó mẹ́yìn ni ìyàwó àdùn lẹ́bí ìdá káfà o wà á sọ̀rọ̀ wá sóyà òkùnsẹ̀wò àbíyẹnù láàbù wà láyé fún ọlọ́run àdìyẹ. ìyàwó mẹ́yìn ni ìyàwó lẹ́bí ibẹ̀ káfàrú nígbà náà kẹfẹ́rì ó máa rò wípé láwùjọ sáwùwà àbẹ ìmìlá àbẹ lónìí òun fẹ́ ká lẹ́bù pẹ̀lú ilẹ̀ kò fẹ́ káwọn yóò ṣe kí ni kí wọ́n rí òun lẹ́wọ̀. kẹfẹ́rì ó tún máa sọ náà rárá ìkọ́ni ẹ̀ má lẹ́bù òun òun tó ń fẹ́ ni jọ́ ẹni òun fẹ́ di yẹpẹ̀ gbogbo rẹ̀ wà máa yẹ tùmú náà láhàdìsá gbogbo tí ń sọ lórí ẹ̀mí ara rẹ̀ ọlọ́run kò sí nǹkan tó pamọ́ sí nínú ẹ̀ ìyẹn ni pé yawaddu alladhina kafaru law kana baynahu wa baynaha amadan ba'ida wa yu'adhdhirukumullahu nafsa níjọ́ yẹn iṣẹ́ ẹ̀bú tí kálukú bá ṣe yóò máa fẹ́ kí distance máa bẹ láàrin wọn àti iṣẹ́ ẹ̀bú yẹn àbí gàgà pé kọ́ má jẹ́ kí wọ́n rí mi pé mi ni mo já báńkì níjọ́ torí yóò gbé bàyẹn lọ́wọ́ yóò káwọn owó yẹn lọ́wọ́ etiquette gbogbo weapon yẹn yóò ṣe kí ni yóò dì lọ́wọ́ àmọ́ fẹ́ káwọn èèyàn ó pẹ̀lú pẹ̀kínní òní ṣe já pẹ̀lú ẹ̀ tòótọ́ kárùrú àbòsí wo bóòlù àbòsí yẹn ìyẹn lànàgbà Muhammad sallallahu alayhi wa sallam àìbá wa kàtó lálàáfíà ó ní táàbà tiẹ̀ ya kéèyàn sàbòsí díẹ̀ díẹ̀ torí ijọ́ téèyàn rẹ̀ ní ran bẹ́ẹ̀ bá sàbòsí láyé ó mọ rábòsí yẹn gbé pamọ́ síbi kan pé ẹ̀dá kàbá gba ẹ̀ sì ràn mí wọ́n ìran yẹn jọ ya tori pe gbogbo so kò sẹ́ni tó lè rẹ́ndà any assistance àwọn màláíkà kò lè rẹ́ndà assistance kankan fún yàn ilà mẹ́ni àríyìnà aláwòrán mẹ́rin wàkọ́ọ̀lá ọ̀wọ́ àdá àyàfẹ́ni tọ́lọ̀ ń bá fún níyọ̀ǹda wípé ó yá assistance ẹni tí ó ti kọ́kọ́ rẹ́ndà assistance ẹ̀dọ̀ Muhammad èèyàn kan tí ó sọ̀rọ̀ sí àyàfẹ́ni tọ́lọ̀ ń bá fún níyọ̀ǹda pé yá sọ̀rọ̀ so bóòlù ẹ̀ka ó sì wá ṣe tán àti lọ́pọ̀ bẹ́ẹ̀ rẹ́ndà assistance fún yàn èyí ajọ́ yẹn tó kéèyàn ó bẹ̀rù tó gbẹjọ tí gbogbo èèyàn yà ọmọ mẹṣọọdẹ ìyẹn Al-Qur'an fi Qur'an Suratul Buruj ó ní wàsàmẹ ìdá ti buruj. wal yawmil maw'ud ó ní yawmil maw'ud ìjọ kí ni ìjọ kìyàmà wàṣáàyì wàṣáàyì ó máa ń pè níjọ àràfà ṣáàyì ó máa ń pè ní ìjọ àràfà wàmẹṣọọdẹ ó máa ń pè ní yọ́mà hajjil akbar ìgbà míì sí ó máa ń tùlù àwọn afá ní ìtumọ̀ tán fún púpọ̀ àmọ́jọ́ yẹn yọ́mù mashhud ìjọ tí gbogbo èèyàn ó kójọ ìjọ alkiyama yóò ní wà ṣááyé yọ́mà àrọ̀fà wà mashhud yọ́mà eh, yẹ yọ́mà alkiyama ìjọ tí gbogbo èèyàn ó ṣe kíni tí wọ́n kójọ torí kò sẹ́ni tí ò ní jẹ́rìí witness tí ó ṣẹlẹ̀ ìjọ yẹn báwa bá tiẹ̀ fẹ́ witness kálukú afẹ́rí Allah subhanahu wa ta'ala afẹ́rí ọba tó dá wa tó lóun sàn án lẹ́sàn toríjọ́ tí wọ́n sàn ẹni dáadáa lẹ́sàn tiẹ̀ wọ́n sàn ẹni ipò kí náà lẹ́sàn tiẹ̀. wa ma nu'akhiruhu illa li ajalin ma'dud. wa ma nu'akhiruhu àwọn yóò wà máa rò pé mata wa ma adraka bi yawmil qiyamah kí ló fi mẹ́ àwọn yóò fẹ́ máa bẹ̀rẹ̀ pé mata yakuna sa'a ìgbà wo ni jọ́yìn dé àwọn yẹn ti ń tàn máa kígbà yẹn ó dé ọlọ́wọ́n ni wà máa nu àkírò o àṣàdédé máa lọ́jọ́ yẹn á lọ lára. ìlà ni ajalin ma'dud. ìlà ni ajalin ma'dud torí pé àsìkò kan ni ma'dud tó ló kà tó kà wá bá ti pé á kú lórí ilẹ̀ system ni system àti work work work work ó ní life span tó bá ti lè tán báyìí yóò ṣe kí ni yóò dúró oorun yẹn ní life span tó fi ń rìn ìjọ́ tó bá ti ṣe tán yóò crash bẹ́ẹ̀ lò ṣùpá ló crash gbogbo àwọn eh, eh, àwọn nùjúùmù àwọn àràwọ̀ náà ṣe kí ni wọ́n collapse ó ti lọ àsìkò tó kù fún so ti yé ìjọ yẹn láyé sáàkìrú na sáàtàn wà láyé sáàkìdìmú wọn ò ní fàjọ yẹn lóbi pé ní yawmal akhir ìjọ tí ò ní sí tán pè níjọ lẹ́yìn ìjọ yẹn má ìlà àlà ajárí màdúùdù ó fún wa lásìkò ní pé ẹ máa lò lọ àsìkò yín fẹ́ẹ́ tó máa dúdú olóǹkà náà. yàwó adá yàwó ayá ti la dandan náà wọ́n sún ìlà mi lè fàmílùú ṣàkíyó wá sẹ́yìn. ṣàtìrì yàwó mu ìjọ yẹn láàyà tì ìjọ yẹn ó wà ó yàwó ìyá tì ìjọ yẹn ṣe ó ń bọ̀ either we like it or not kìnìyàn máa ń bà mí ó gbọ́dọ̀ máa dẹ́rù bàbá pé sáwọn ò kú olórí ilẹ̀. á kú o bí ìjọ kan o bó so bó o bá ṣe ní kú táwọn àwọn òfin tiwa jọ làámúrúkà lẹ́yìnsá fọ́ọ̀kọ́ làárùdì bá kí wàlá mi máa kọ̀dọ̀ wọ́ọ̀rù wá àfáàní ó ní mo fẹ̀mí ọjọ́ orí rẹ̀ búra bí wàhálà mímà kọ̀dọ̀ ọ̀lọ́ òwò àti ẹni ó lè wà rùn níbi ìdájọ́ ọlọ́run sí máa bá sí tún bá wà lékè òun ìyẹn pé mímà kọ̀dọ̀ ọ̀lọ́ ẹni ó lè wá ìsọ níbi ìdájọ́ ọlọ́run kò sí ń jọ yẹn ìyá òun yà àti ìjọ yẹn ó segin yà àti yóò kì í ṣe insan wọn tó dúró lọ nafsu kullu ma yatanafas gbogbo tí mi lọ lẹ tí mi lọ òkè kò sí tí ó sọ̀rọ̀ ọjọ́ yẹn torí báwa nìkan kọ́ la ń sọ̀rọ̀ àbẹ́mọ̀ báwa nìkan kọ́ la ń sọ̀rọ̀ yes alùpàá ni wà á mi ṣe in illa yusabbihuna bi amdi rabbihim wàláàkì látàfọ̀húnà tasbihahum kò sí tí ń bẹ lórí ilẹ̀ ní sọ́mọ̀nà àbílẹ̀ ni àyàfi kó dé kó wọ́n ń sàfọ̀ mọ́ ọba dẹ́dà àmẹ́yìn ilẹ̀ ìgbàfọ̀ mọ́ wọn àwọn náà ń sọ̀rọ̀ dábà ń sọ̀rọ̀ ṣẹlẹ̀ kó dúdú dà sọ̀rọ̀ àwúrẹ̀ mi náà ṣe kíni ó sọ̀rọ̀ náà Qur'an ọlọ́run sì bá wọn yẹn náà sọ̀rọ̀ wá wọ̀ hayina ilà nahel gbogbo àwọn kan tí wọ́n máa ń sọ̀rọ̀ yẹn àtẹ̀yẹn wa àtàlẹ̀jẹ̀nu àtàmàlẹ́jà tá a rò pé wọ́n mọ̀jù wá lọ látàkẹ́lá pé olúwa mi mo fẹ́ sọ̀rọ̀ osi. sí. yọ́mọ̀ ya sì mọ́ àlà àfùwá ìhìn níjọ́ ìyẹn ọ̀tọ̀ nìyẹn níjọ́ tí wọ́n sì lẹ́nu láì èèyàn kò ní parọ fi ẹnu wà ní sọrọ. wọ́n sì ala ẹnu ma àyèdí ìwọ̀n àrùjúlẹ̀ àwọn ọwọ́ wà máa ṣe kí ma yóò mo gbé bàbá yi. mo ṣe ni mo pààyàn báyìí ẹsẹ̀ èmi mo gbé lọ nìyí. Ọ̀gọ́rùn-ún ní Tolóòdì ní bí wọ́n ṣe ètò Mo tí wàá ní wípé àwọn àwọn ìṣe wa sì ń wa kí ni wọ́n sọ? àwọn bá sí ara oríkèéríkèé ara wa máa dá wa lóhùn pé àǹtọ́kọ̀nà lọ́wọ́ lẹ́bi àǹtọ̀kọ̀kọ̀ làṣẹ yìí ẹni tó já máa sọ̀rọ̀ òun lẹni tí ń bá gbogbo nǹkan sọ̀rọ̀ tó ní kí gbogbo nǹkan máa sọ̀rọ̀ àti ní sọ sẹ́yìn pé yẹn lè sọ̀rọ̀ láìsí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ni ẹ̀ tí ìrìn ti sùn lójú oorun tí wọ́n wá ń rì mọ́lẹ̀ báyìí wọ́n ń rì mọ́lẹ̀ báyìí wọ́n ń tẹ̀ wọ́n pẹ̀rẹ̀sẹ̀ ó sì ń ya ọ̀nà ohun rẹ̀ òsì jákè ẹni tó sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò yóò dàgbà sọ pé òun ti pariwo ó sì more than thirty minutes ni <laughs> torí ohun tí ń dáre mẹ́rin wọ́n ti mú kú òun báyẹn ìyẹn ni pé ìyẹn lè mọ lanu báyìí tóun rẹ̀ òsì kíni tí ó sì ti jáde níjọ́ yẹn bẹ́ẹ̀ yóò tiẹ̀ lóhun lanu kò ní jáde òun náà máa ń pè ní ọ̀rìnrìn ikú tọ́rìnrìn ikú bá mú ẹni tí ń kú lọ́wọ́ yóò fẹ́ sọ̀rọ̀ àmọ́ kò ní lè sọ ákàràsà lè sáà náà wù yí ahọ́n rẹ̀ yóò ti di ọ̀yàyà torí yóò fẹ́ sọ torí pé tó bá sọ tí ń ríhun wàhálà òde ọlọ́wà ni kó tó dì bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ jẹ́ káyàn ó lọ bẹ́ẹ̀ káwọn tó lọ kí ni wọ́n ṣe àṣemara kọlùbù ọ̀rùhẹ̀wò dìmọ̀ àkùnù làákàyè rẹ̀ ikú ọ̀rọ̀ so kò ní máa tí ṣe kí ni o tó ń rí so belebe yóò sọ̀rọ̀ so sísẹ́mù ṣe kí ni o ti dàrú so àwọn òní lè máa ti ń sọ bẹ̀tíjọ́ yẹn bẹ́yàn tiẹ̀ máa ti ń sọ wọ́n ní látàkẹ́lá mọ̀nẹ́fṣún ìlànà èrè àyà yìí náà wà nù àyà táwọn ẹni ṣáájú tí wọ́n lè sọ pa pé àwọn kan sọ̀rọ̀ ńjọ́ yẹn àwọn tí wọ́n wàá sọ̀rọ̀ kí ni wọ́n sọ لا يتكلمون إلا ما يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من رضي له الرحمن إلا من أذن له من أذن له الرحمن وقال صوابا لا يتكلمون أمريكا ونصر إلا من أذن له الرحمن àyàfẹ́ ní kọ́ba àjọ kí ayé bá fún ní ọ̀gá kí ni wàá wí wà kọ́ ọ lásọ̀rọ̀ mo tí ó sọ ni pé Allah bó ṣe rí gan mo tí ó sọ tó ṣe déédéé ni nínú ẹni tí ó sì kọ́kọ́ sọ̀rọ̀ wájú ọba adẹ́dà anábìwá Muhammad òun ni kí ni aṣáàfin awùwàlù ṣáàfin yawmal faza'il akbar ẹni àkọ́kọ́ tí ó sì pẹ́ wa níjọ́ tí gbogbo wàhálà ò bá ayé wàhálà tó tóbi a máa fún wa lọ́pọ̀lọpọ̀ gbà so àwọn èèyàn àwọn kan reject àṣàfáà pé kò sí ìsìpẹ̀ ìsìpẹ̀ wà pẹ̀lú àyà tó pọ̀ torí látàkàlà mọ̀nàfún ilá ayẹ́pẹ́ yóò fa ọ̀kan ní kíni ní yọ̀ǹda sọ́nà tí wọ́n fún yọ̀ǹda àkọ́kọ́ ẹni tí wọ́n kọ̀ fún yọ̀ǹda Allah anábìwá Muhammad ìkí àtọ̀lọ́lọ́kùn máa bá kí lànàbí ó sọ̀njọ́ yẹn wà kọ́ ọ̀la sọ̀rọ̀ àbá wọn lànàbìwá Muhammad ìkí àtọ̀lọ́lọ́kùn máa bá yóò wọlé ẹ̀kọ́ yóò sàfọ̀mọ́ ọlọ́run wọ̀nyí sinna alẹ́ yìí yóò sẹ́yìn fún sotie dada ó wà sọ pé ẹ̀rùfàrà sal tuti gbórí sal tuti wàá máa bèrè tó bá ká ẹ sotie hẹ́n ìjọ o gbogbo ń gbogbo àwọn tí bá kò tí tí yẹn bá <laughs> ẹ mọ̀ kíkẹ́ bá lọ́wọ́ kí ni ẹni tó bá ní tó bá dẹ́dà sọ báyìí kò rí báyìí ọlọ́run mímú láwùjá ìkílẹ̀ mọ̀ tí ó ṣe yóò jìyà pẹ̀lú ìbámu pẹ̀lú àdìsí ìyàwó Aisha radiyallahu anha ó ní máa hù zíbà ó zíbà gbogbo ẹni tó bá pè wá rojọ́ kí ni wọ́n ṣe wọ́n fẹ́ jẹ níyà lórí ayàwó ló títú ó ní fa àmà mẹ́nu kú ti àkìtà bẹ̀rù. bí ẹ̀mí ni fasáwùfà. نذيرا وينقلب وينقلب إلى أهله مسرورا وأما من وأما من أوتي كتابه وراء ظهره يدعو ثبورا máa ń bá ti gba òsì òsì tó ti yẹn ọmú gbà kò sí tí ó pariwo pé orí ibú òun yẹn lànàbí ìyàwó àìsà sọ pé ah, ó ń ṣe ọlọ́run ní fàámàmánì ùtìyà fàámàmánì ùtìyà kitabahu bí ẹ̀mí ni fàṣọ́fà yóò há sáàmù pé ọdún yóò ṣèṣì ìrọ̀ṣẹ́ ìyẹn ni pé bá jòkó yóò kà pé mo kírun níjọba yìí mo gbàwẹ̀ níjọba yìí mo wò kú wò níjọba yìí àbí ìṣèlú ìṣàbù náà nù pé kí lọ kó wa ń tọ́ kó wa nì arọ́dì ní kí lẹ́gbẹ̀ẹ́ náà arọ́dì ìyẹn ni pé kí wọ́n fi tíré èèyàn hàn yàn báyìí pé owó tó ti káàdì kí ni o wọ́n fi tíré èèyàn hàn yàn. ìyáwó mà yẹ́dẹ̀ òun ẹ̀sìn bí ìmọ̀ mi yẹn. tó ti ìjọba wọn kàn fi tírà rẹ̀ hàn ni ànábì ni wọ́n fi sẹ́yìn hàn torí pé tábà ni kó wá ṣe ìṣirò tó wà nù tírà yẹn kí ni wọ́n ṣe ọlọ́run fẹ́ jẹ níyà ni ẹni tó bá lè sì sí ìwòsàn rẹ̀ yóò jìyà ni so a lè mú ìyàwó lọ EFCC kó wọlé kó paraba tí wọ́n bá tẹ lábẹ́ fún ẹ sọ fún wa pé olówó wo ni wọ́n lè mú wọlé tí wọ́n tí wọ́n ní rí kàsí lẹ́sẹ̀ ó yá fàmínì hùn. fàmínì hùn ṣàkíyàn wọ́n sàn yìí. bí ní àwọn tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ó wá ní bẹ́ẹ̀ àwọn èèyàn jọ yẹn fàmílì ń ṣàkéyìí ọlọ́mọsíwá bẹ́ẹ̀ ó ní bẹ́ńjọ́ yẹn olórí ibú wá kí ni àtolóríire alábẹ́ fúri kọ́tẹ́ yìí tọ́ ìfàtáàní ìpín méjì làwọn yóò ti kíni ní wọ́n máa bẹ̀ ṣàkéyìí àti kíni ọlọ́run ìjà alínàmínà sọ̀ àdá fi wá sínú àwọn olóríire ń náà ọlọ́run náà. فأما الذين سبوا ففي النار لهم فيها زفير وشهيق وأما الذين شقوا ففي النار ó ní ẹ má dààmú o gbogbo ẹni bá ti sórí gúnjọ èdè ń bà á sà àṣọ ọ̀la ìyẹn ni pé ẹni tó olórí ibú inú wọn jù lójó anábì sọ ọ lẹ́sùn nípò ó dìde tó ti ó wá gúnra kún mi القرآن من ذنب أشقى فقال له رسول الله نعمة الله وسقيانا وشرى واني أمس بي ràkúnmí ọlọ́run ni ẹ fún lómi fàkàtà ó dẹ̀ pọ̀rọ̀ ọlọ́run ó pè ní rọ́pò tíṣẹ́ ní wọ́n fa àfọwú agún ràkúnmí rẹ̀. ìyẹn ni wípé fàmílì ń ṣàkíyún wọ̀sàn èdè níjọ́ yẹn àwọn ìpín méjì táwọn èèyàn máa bẹ olóríire àti olórí ibú wọ́n wá ní bóò ni wọ́n sì jó olóríire tí ó jó olórí ibú ìyẹn ni pé fàámàmà ó ti bẹ̀ láwùfẹ̀lá asẹ́l ẹni tọ́lọ̀ máa ti kọ́ lágbájá orí ibú náà ni ó ṣe tó ti yé olórí iṣẹ́ tí ó máa ṣe náà nù ẹni wá kó lórí ire ni orí ire náà ni ó máa ṣe ànábi wa ni fọkúlùmù yẹ sèré lè máa kó ilẹ̀ kọ́lá gbogbo ẹni tọ́lọ̀ ń torí ẹ̀ dá ní ó torí nǹkan kan dá yóò ṣe nǹkan yẹn ní rọrùn fún láti máa ṣe kíni láti máa ṣe tẹ̀bára àwọn èèyàn náà ah, á làbàdà mọ ilé ó mọ ilé ó mú ilé já so ìyẹn ni pé kò sí tí ò ní rọ̀ lọ́rùn tó bá mọ̀ wé yí náà déédéé náà ni àlámọ̀rí yẹn sá máa yóò máa rí ní tí ó máa rọrùn torí kórí gbúre obìnrin kalẹ̀ ní àbádẹ́mọ̀ dáadáa ṣe ẹ wà máa rí pé gbogbo táwọn èèyàn rò pé ó ń nira fáwọn nípa dáadáa yóò máa rọrùn fún ọlọ́mọ فأما الذين سفوا ففي النار لهم فيها زفير وسنين فأما الذين سفوا ففي النار ó lẹ́ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ olórí ibú fáfin náà inú náà ni wọ́n ṣe kíni ni wọ́n máa wà wọ́n wà ṣẹ̀ríkún wákíní zàmùn bí a zẹ̀fírún wà ṣẹ̀rík zẹ̀fírún wà ṣẹ̀rík ó ní ìmílọ̀ọ̀lẹ̀ ìmílò kéèkíní le ṣẹ́mọ̀ tán bá ti fún yẹn ní tíra rẹ̀ tán fún un níwèé rẹ̀ báyìí tó ti pọ́rọ̀ ń já sí náà kílẹ̀mọ̀ tí ó mọ̀ ṣe yóò mọ̀ mí pókan pókan pókan ìyẹn ni pé bí kẹ́mi fẹ́ jáde kó lára rẹ̀ èmi ò sì lè jájọ́ yẹn ẹ̀wọ̀n kí tí wàhálà bá pọ̀ ẹ̀wọ̀ táwọn yẹn bá lọ tírénì paramilitary training àmọ́ fẹ́ lọ mú tírénì military kìnnì kan tó ti yẹn oríṣiríṣi nǹkan làwọn yóò fẹ́ máa ṣe ara wọn tí wọ́n máa ń gbà wọn á ṣe country race nǹkan kan àbí tí wọ́n ń dírìlì wọn àwọn yẹn máa ń dákú lórí náà àwọn ah, bù òsì rẹ ka sọ́jà bí wọ́n ní ọbẹ̀ ṣiṣẹ́ ológun sọjọ́ yẹn bẹ́ẹ̀ mi kan ṣe ń lọ ọlẹ̀ bí kọjá lẹ́mí kan wọlé kíni yóò máa lo òkè náà. خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما إن ربك فعال لما يريد خالدين فيها tábà wọnú náà jẹ́ yẹn خالدين فيها wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére. gbére ya o daa na máa dáa ma ti sàmà àwọn àti wọlé àrùn lópin ìgbà tí sábà àti rẹ́dẹ́gẹ́dẹ́ ti máa ń bẹ sùwálù ọ̀rọ̀ ń bì wípé ìbéèrè tí ó jẹyọ ni pé ṣé bá a ti níjọ́ ìwọ́n ti fa sánmà ya ẹ ìdájọ́ sàmà ń fa lọ́wọ́ sọtí yẹ àwọn àrùn sama wo ló fẹ́ wà ǹjọ́ yẹn wọ́n change kò ní tọ́ba ká change Sama mi ó ní yàwó ma tó bá dàlọ́ la àrùdà. yàwó ma tó bá dàlọ́ la àrùdà wàsàmà wàtú mutumi yà tún bí ẹbí yìí ìjọba ló ń ṣe kí ni yóò pààrọ̀ ọ̀lẹ̀ àti kí ni àti sáma lójú sọ pé sáma jọ yẹn kì í ṣe sáma tìta ń lò yìí so wọ́n change rẹ̀ ó wá lópin ìgbà tí sámà ti mí yẹ tí máa ń bẹ máa dá àmà ti sàmà wá ti wọ́n lọ́m ilá. ilá máa ṣá àrọ̀bù. ilá máa ṣá àrọ̀bù. ìyẹn ni kí wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére ó wá lo ilá máa ṣá àhàbẹ̀ rahmatillah. eléyìí ni nínú kí ni nínú kẹ́ ọlọ́run. ibẹ̀ láti rí i pé àwọn kan ó wọ ọ̀nà kan wà lè náà. wọ́n ní ilá yẹn àwọn kan ò ní máa bẹ́nu náà lọ gbére àwọn àwọn ní àlọ́ tawhid òun làwọn tí wọ́n nígbàgbọ́ sí ìjọ kan ṣoṣo ọlọ́run kódà tí wọ́n bá gbà níjọ kan tó bá gorí ẹ̀mí rẹ̀ níjọ kan wàlàwù káàdà fi qalbihi mithqala habbatin min khardalin min al-iman kódà tó bá wà lórí ẹ̀mí rẹ̀ bí ọmọ náà gún nínú kí ni nínú ìjọ kan ṣoṣo ọlọ́run torí bàtà náà ni bá sì pẹ̀ tán tó ti yẹ tó bá sì pẹ́ tí gbogbo àbàlẹ̀ jẹ́nà wà lè jẹ́nà tó wọ́n náà wà lè jẹ́nà yóò tún padà ọlọ́ọ̀bà dáadáa ó tún máa bí pé kí ló fẹ́ ànábì ó máa pariwo ummeti ummeti àwọn àlùmọ̀ mi àwọn àlùmọ̀ mi nígbà tí ò bá yé lọ torí pé yóò sì máa confirm wípé àwọn àlùmọ̀ kan sì tún kù nínú náà ọlọ́wàá ni kó pàṣẹ fún àmàlẹ́kà kí wọ́n lọ kó jáde nínú náà la ilaha illallah tó <laughs> wí tó bá wí jọ yẹn tó bá ilé rí gbólóhùn yẹn wí sẹ́ẹ̀mọ̀ kó le bó láti rò pé tó bá lè wí ó ní pé àbútọ́lì ọ̀nkúta ni bàbá anábọ̀ Muhammad sẹ́ẹ̀mọ̀ kó gbólóhùn yẹn lànà ìfẹ́ kó ṣe kí ni kó wí sẹ́ẹ̀mọ̀ kó kàn wí ní láàrọ̀ àkírà last hour last minute tó bá wí gbólóhùn yẹn bóyá rú ilá máa ṣá àrùn bùkì bóyá yóò kàn fi sàwítà rẹ ó tiẹ̀ wí gbólóhùn yẹn kẹmọ ayẹpẹ wọn rọ kó jáde nínú náà ẹni tó rí wíńdọ kan àbó gbà níjọ kan lóbìnrin ilá máa ṣá àrọ bù àyàfi tọlọ́run rẹ bá fẹ́ ní onímọ̀ bẹ́ẹ̀ gbére àmọ́ àwọn yẹn tí wọ́n bá kó wọn dénú àlìjẹ́nà á wọn mọ̀ pé àwọn àtọ̀hún rè wá nì torí wọ́n mọ̀ ẹ̀rùn wọ́n sì ti jóná díẹ̀ nígbà tó bá jóná ká bàbá kó tiwọn ràn wá ọlọ́wọ́ wa ní ẹ kó wọn lọ sínú àbàtà alikawusara ẹ lọ sí kíni ẹ lọ wẹ̀ wọ́n tẹ́lá wẹ̀ wọ́n kẹ́tọ́ aláwọ̀ wọn kí wọ́n wọlé torí pé bí yẹn ṣe ní táwọn gbóòórùn wọ̀ àwa ti wà pàmbẹ̀ ṣíṣàlá so wọ́n bá bẹ́ẹ̀ wà pàmbẹ̀ yẹn gbogbo wàhálà ti máa ń rí àbí ìdàgbà tó rò pé ìfẹ́ nù yóò fi lẹ́ mbì torí pé bẹ́ẹ̀ ló lè wà pa kò sí bẹ́ẹ̀ ṣe lówó tó láyé wọ́n bá tó lè kò lè wà convenient ní fún láyé mbì bóòdù ó ṣe wà comfortable tí ó kọ̀ lé tí fẹ́ǹsì ó ga rẹ̀ lọ so ṣe convenience wa dà kò sí ibẹ̀ yẹn kò sí gbà wọ́n bọ̀ bóòlù ọ̀sẹ̀ bóòlù ọ̀hún wọ́n dalẹ̀ síwájú ilé mi síìtì mi wò lakọ́tà rẹ̀ bàbá lakọ́tà ti mi láyé mi yẹn kò sí yẹn bẹ́ẹ̀ èmi ò tẹ̀ nígbà yẹn ò disturb mi ti máa dálẹ̀ jẹun náà tó tọ́ tẹ́ wá pàdé mi lálẹ́ jẹun náà òun nìkan ọjà pàdé ní kíni oníwájú gádìn wájú ta tẹ̀pẹ́ tí máa ń wúyàn lẹ́ẹ̀ máa ń ṣe kíni lẹ́ẹ̀ máa ń tọrọ màá pàdé rẹ̀ gádìn wájú ta so tàbá pàdé ara yìí lè sọ gbọ́dọ̀ tàbá fẹ́ sọ màá yẹn ta tẹ́yìn ẹni tí tó bá fẹ́ mẹ́rin màá fún yẹn jẹ. torí ó ní àtọ́ gáyé ramajú zoos ọ̀rọ̀ ìtàtọ́ lọ́wọ́ fún wa mbẹ̀ kò ní sí ẹ̀fun lálà mbẹ̀. so tàbá kọ́ àwọn yẹn wà lẹ́jẹ̀ náà kó wọn wọnú àlẹ́jẹ̀ náà tán wọ́n kọ́kọ́ lọ wẹ̀ wọ́n kó tó darapọ̀ wa. ìlà máa ṣa àrọ̀ gbòógì àtọ́lọ́run rẹ̀ bá fẹ́ ìnà ọ̀bákà. ìnà ọ̀bákà fáàlù ọba rẹ̀ ẹ wò wọ́n gbà Muhammad ẹ ti ráàmù rẹ̀ fi wò pé ó fún wa àtọ̀lọ́lọ́ kó ẹni tó wà létí iná ó wà létí wọn dáná kẹ́yìn dáná jọ ẹ kí tuntun wa ẹ̀mà wọ́n fẹ́ máa wà sórí náà kó wọn máa lé wa báyìí wọ́n ní bò ń ṣe ń lé wa nìyẹn ìtumọ̀ pé kò fẹ́ ká ṣe kí ni kò fẹ́ ká já sí náà ẹ̀gbọ́n tó nínú àdìsí lálàáfíà ó ní kullu ummati yadkhulu al-janna illa man haba gbogbo àdéhùn mi ni ó wà lè jẹ́ náà àyàfẹ́ tó bá lóhùn kọ̀ ló kù just believe wọ́n kàn nígbàgbọ́ náà mi níjọ́ kan péré yóò padà wà lè jẹ́ náà ó láfẹ́ nípa ṣe kí man haba àyàfẹ́ nípa Rasulullah tàlẹ́ni tí ó kọ̀ tó ní fẹ́ wà lè jẹ́nu ó ní mọ́nà àtọ̀ àní ẹni bá tẹ̀lé ta ni èmi ẹjẹ́ sọ̀rọ̀ wa gidigidi bí ẹ bá lọ tẹ̀lé èèyàn yóò wọ̀ náà ẹni jẹ́ mọ́ tẹ̀lé tẹ́lẹ̀ yẹn sẹ́mu anabi wa Muhammad tó bá lọ tẹ̀lé yẹn tó ń tẹ̀lé yẹn ó tàn tẹ̀lé ó tẹ̀lé yóò gbé yẹn wọná mọ́nà àtọ̀ mọ́nà àtọ̀ àní ẹni tó bá tẹ̀lé rí pé ń tẹ̀lé anabi wa Muhammad tí ó bá ti tẹ̀lé anabi tètè kúrò lẹ́yìn rẹ̀ kó má bàa ṣe kí ni oni man ata'ani dakhala aljanna lójó sọnù àyà sọ́tà lè mọ̀rán ó ní kúl ìkúntùn. òní ìkúntùn tó ìbò àwọn ọ̀sẹ̀bí òní ìkúntùn lọ. ẹ bá dẹ́kọ́ lọ ò nífẹ̀ẹ́ yìí èmi ní ẹsẹ̀ kí ni ní ẹ tẹ̀lé. ó sínkù gan o arithmetic tó sínkù ní tẹ́ bá ti ń ka kí ló arithmetic yẹn tẹ̀lé ànábì kò là. yapa rẹ̀ ó ṣe kí ni o ó ní wàmánà àsọ ni ẹ máa tún wo ìkí ànábì ó ní wàmánà àsọ ni ẹni tó bá kọ̀ tó lóhùn tẹ̀lé mi ó ní kíni kò wá sọ pé dákàlà náà kò sọ pé yóò wọ̀ ọ́ náà ó ní fàkọ́dé àbá òun fún rẹ̀ ló ń rìn jẹ́ ètò àmẹ́mi fẹ́ kó ṣe kíni èmi fẹ́ kó wà lè jẹun náà ànábì ò fẹ́ kéèyàn kan sẹ́kù tí ò ní ṣe kíni o kò fẹ́ sọ ẹni tó nífẹ̀ẹ́ wa táwọn ò nífẹ̀ẹ́ rẹ̀ bó lẹ́ ṣe rí sí kí wá ni wá yẹn alábòsí ó fẹ́ káwọ́ wà lìjánà àwọn ṣe kí ni ad'ukum ila aljanna wa tad'unani ila an-nar ó ń pè wá lọ sínú bó inú àlìjánà àwọn ń pàwọn èèyàn lọ sínú dìná ọlọ́mọ sọ̀rọ̀ ọmọ ṣọlẹ̀ tí ó mọ̀ pé lọ sí dìná gbogbo sáná bí ń pè wá sí pátápátá èmi tá a sì so rírì ayé àtàlẹ̀kẹ́ amẹ́rin àmọ́ làwọn èèyàn gbógun tì lónìí tí wọ́n yé ọba wọn bá fẹ́ wá ní ilá máa ń ṣá pé kàánà rọ̀bùnà rọ̀bù Muhammad nígbà tí ọlọ́run wa ọlọ́run ta ni o ọlọ́run ànábì nìkan ni wọ́n lè lá máa ṣá búkà àyàfi tọ́lọ́run rẹ̀ bá fẹ́ that ìwọ nìkan ló lè bí ọlọ́run ọba rẹ̀ ní tọ́ máa ń fẹ́ tí ọ. wọ́n bákà tó ti dáná padà wọ́n ọba rẹ̀ ọba rẹ̀ ni máa ṣe o <laughs> ohun tó pé kò sí tọ́lọ̀ ò lè ṣe àwọn sábẹ́ máa ń bẹ̀rù umaru ni laukana ehdal kọdàmẹ ya filijanna wàlú òkúrọ fili eh, filikharij tí kanu gìgísà mi bá wà lálẹ́ jẹ́nà tí n tí gbẹ́kẹ̀jì wọlé la amanu makarala ẹ̀mí mi ò ní balẹ̀ sí kí lọ́lọ́run lè ṣe fún mi ìyẹn ni pé ẹyọ kan bó sì ó dé ní tó ń sọ sọ ní pé ó dìbà bá dé kí ni tó bá wọlé tán báyìí ẹ̀hẹ́n ó ti mọ̀ pé wọn ò ní sọ fún wa ẹgbà wa kan national kura amina kit ami ọmọ náà sunna kò sọ pé ẹ̀kọ́ wà lè jẹ́nà wọn àti kíni o rárá wọn mú yàn láti bẹ̀ wá nú àlè jẹ́nà sẹ́ni pé kí ọlọ́run bá pọ̀ wíṣí wọn lè sí fáìlì wa tí wọn lè lọ sí kíni ẹ lọ pè wá àmọ́ kì í ṣe lálẹ́ jẹ́nà tó bá ti lè wọlé báyìí ó tán sẹ́ẹ̀mà pẹ́ ni ó wà lè jẹ́nà gbẹ̀yìn <laughs> inú ẹ̀ tó lè kíni tó lọ mú wáyé wà lè jẹ́nà gbẹ̀yìn wọ́n nígbà tó bá kí ọlọ́run tọ́lọ̀ ní ẹ lọ mú ẹrú mi wá tó bá mú arákùnrin yẹn dé tó ti yóò wá sọ pé òun mọ̀ yí pé ìkí ọlọ́run ju ìbínú rẹ lọ ọmọ sì mọ̀ pé ìkẹ́ rẹ lè jó mú mi kúrò nínú náà ọlọ́run wa ni ẹ lọ sọ fẹ́rù mi àsọ́gbọ́gbà pé mo níkẹ́ pẹ̀lú gbọ́gbà pé mo níkẹ́ ẹ lọ mú kúrò ní àlùjánnà tó bá mú jáde yóò wá ní ahán tó bá lóbàdí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ yóò wá ní ó ju kó fún mi sáàyè lọ ìkẹ́ rẹ tó débi pé tọ́ lẹ́ni kí n dúró lẹ́nu ọ̀nà àlìjẹ́nà ọlọ́wà náà ẹrù mi gbà pé ìkẹ́ mi ṣe kí ni àṣekẹ́ mi tóbi kò sí tí n lè ṣe ẹ lọ mẹ́rù mi dúró lẹ́nu ọ̀nà ló lẹ́nu ọ̀nà àlìjẹ́nà tó bá dẹ́nu ọ̀nà àlìjẹ́nà ti máa ń gba tẹ́gùn táwa ti lò kù bẹ́ẹ̀ ó dàbí eré ni àyè ga táwa sọ fún wa ń sì pé wọ́n tó àwọn èèyàn kan wà ń tàn sí yes torí tẹ́lá báwọn yẹn ṣe ń àwọn yẹn ń tẹ́lá pa ní Amẹ́ríkà embassy yes ó yẹ tún bẹ̀ díẹ̀ ni àwọn yẹn máa ń sún bẹ̀ wọ́n mọ̀ fi sọ́jà lé wọn kí ló dé tó báyìí Amẹ́ríkà ìsàlẹ̀ jẹ́ náà Europe ìsàlẹ̀ jẹ́ náà torí tẹ́ni tí ó bá rọ̀ lọ́rọ̀ yóò rọ̀ lọ́rọ̀ ẹni tí ò ní rọ̀ lọ́rọ̀ tó wá láàmú Amẹ́ríkà yóò padà tòṣì wálé náà ni so a need láti ìgbàgbọ́ yẹn sórí ibo sórí ẹ̀mí wa ìgbàgbọ́ yẹn gbọ́dọ̀ wà pé tó bá ṣe ṣe déédéé òun ló fà mọ̀mí ni ó lè máa bẹ ọlọ́run pé tí kí ni yóò bá lóore fún mi láyé mi lẹ́sìn mi níjọ́ àlèkè àmọ̀ ìjọ ṣe é ṣe tí ò bá ní sóore ń bẹ̀rù láyé mi lẹ́sìn níjọ́ àlèkè àmọ̀ gbé jìnnà sí ni kó gbé mi náà jìnnà sí wá sẹ́mi tó lóore kó fi parọ́ fún mi. sóye ẹrú tí mo sọ fún wa lọ́nu àdìsọ lálàbà àdìsí yẹn gùn díẹ̀ ni sóye wọ́n ní wàásù fọ́nà pé àánú rẹ̀ ọlọ́wà ni ẹ mẹ́rù mi ṣe kí ni o ẹ mú wọnú àlìjẹ́nà lọ ṣe ẹ̀rọ kẹ́ pẹ̀lú kẹ́ níbi ṣe kí ni o ó fi kẹ́ jáde nù náà ó fi kẹ́ wọ́n ṣe kí ni o ó fi kẹ́ súnmọ́ ẹ̀nà àlìjẹ́nà ó fi kẹ́ ṣe kí ni o bó ṣe rí èèyàn kan ò ní kú ọ̀nà àlìjẹ́nà wánu náà torí pé ìnà rabbaka fa'alun lè náà ọlọ́wọ́ bá rẹ kò sí tí ò lè ṣe so agbọdọ gbọ́dọ̀ dada yẹn dáadáa ká jẹ́ tí ó jọ wá lójú èyàn lè kó gbogbo sẹ́dọ̀dọ̀ rẹ̀ tí ó lòun ò gbà pé kí lòun kó wò jẹ. ara rahim wọn ni yóò tún pè nú ẹrú tó bá pè yàn láyé yóò wá ẹrú mi yóò o fi yẹ kàdà báyìí tó ti yé mo sì ṣe kí ni mo bò ọ́ láṣìírí níjọ́ náà torí pé lẹ́yìn ìgbà yẹn wá mi lálàforíjì mo sì ní mo ti foríjì ọ̀ sọ́rí mo ṣe foríjì ọ̀hún tí ìdáhùn èèyàn mọ̀ á dá àwọn ọ̀ràn kan táwọn èèyàn lè mọ̀ tó pé táwọn èèyàn bá mọ̀ wọ́n mọ̀ pa ìṣe ẹni rẹ̀ mọ́ táwọn agbẹ́ gbọ́dọ̀ mọ̀ fúnra wa ìyẹn ní láti converse fún rẹ̀ mo fẹ́ pè ní sèkò fáàrù nìyẹn yá bẹ́ẹ̀ ni ẹ ti mọ́tọ́ dàgbà lọ jí ọ̀bẹ jẹ́ ní olé kéékèèké kankan ẹ ti mọ́tọ́ kí ni kí lè bá kó firi àtìbàtà máa ń gbà bẹ́ẹ̀ kékeré tá máa fún wa aláfẹ́ nínú ògiri lẹ́gbẹ̀yìn ìṣẹ̀ṣẹ̀ tó ra sì kéré ń a máa ń wúrú wa a máa ń wà wà kan nígbà tá a wà kálàfù yìí náà tá a ti bàlágà tọ́lọ́hún ó kàn fi pamọ́ fún àpèjẹ káwọn èèyàn mọ̀ ọlọ́wà ni sọ́ọ́rí mo ṣe bù ọ́ láṣìírí láyé wọn lónìí náà mi ṣe bù ọ́ láṣìírí wọn wàá máa làjẹ́ náà fàáàlú mélòó mélòó lẹni tí ó sì máa lọ ẹgbó àlọ́ ń lọ ó ló ń lọ a ò lè lọ ó lè lọ báwọn tóró ṣe báyìí níjọba yìí àwọn tó wọn fẹ́ gbẹ̀tọ́ wọn lọ́wọ́ rẹ̀ fàálù náà. وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها وفي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجزور وأما الذين سعدوا Ọlọ́run àwọn tá ṣoríire ẹ وأما الذين سعدوا àwọn tí wọ́n ṣoríire náà tí wọ́n tẹ̀lé àwọn òjíṣẹ́ wọn ففي الجنة خالدين فيها wọ́n máa bẹ́ nu àlìjánná khalidina fi àwọn máa bẹ́ ń bẹ̀ gbére. Nàám. Máa dáa ti sámà wá ti wọ́n láàbù. Máa dáa ti sámà wá ti wọ́n láàbù. Títí tí sámà ó fi máa jẹ́ sámà sámà tọ̀ yẹn tí ilẹ̀ ó sì kí ni tí ó fi máa jẹ́ bẹ́ẹ̀. Ìyẹn pé jọ yẹn ni wípé àwọn tí wọ́n máa bẹ̀ ká pé má dáa má ti sámà wá ti ńlá má ṣáà rọ̀ búkà. Bí ẹgbẹ́ rẹ̀ bá wá fẹ́ yóò wá kàn kájáde kò kàn kájáde o torí pé gbogbo wa dábàá ti wọ bẹ̀ kò sí tá a máa ṣe ju pé kí ni a máa yusabbihuna bi amdi rabbihim a máa ṣàfọ̀mọ́ ọba tó dá wa tó ti yé àlàyé máàkì tí nà fi ì abàdà ibi táwọn a máa dúró bẹ̀ gbére ni kò sí ikú torí lọ hadith tó lálàáfíà ni wípé wọ́n wulẹ̀ tí mú màláìka kú wa wàdúbi ha bayna al jannati wan nar wọ́n sì ti dù láàrin kíni àlìjánà àti iná ọwọ́ sọ wípé yà á ilẹ̀ àlìjánà ti àṣírù ẹ̀yọ́ máa àlìjánà ẹ̀ máa ṣe kíni ẹ̀ máa dúnú lọ tí ikú ti máa pààrà ṣe kíni o fàyàsídáàdù farahan àlà farahin ìnunú wà lékúndùnú wàyà àlà náà rè kòlúùdẹ̀ ẹ̀yọ́ máa náà yìí náà máa bẹ́ẹ̀ lọ ẹ̀ ìyẹn ni wípé a rí wípé n tó sọ láti rí pé ọmọ àlìjáná ò ní kú òun bẹ́ẹ̀ ó wá kí ló fi kẹ́yìn rẹ̀ àtọ́ ọrẹ nta tiwọn kẹ́ra mẹ́jìsú mọ́ dábàá ti sàmà wá tó wà lámà ìyẹn ni pé tẹ̀síbí wa ìgbà wo là á ṣe dà ọlọ́run nìkan ló ṣe kí ni ló mà torí àtọ́ ọrẹ nta tí wọ́n fẹ́ fún wa ń jọ yẹn kẹ́ra mẹ́jìsú kò ní gé kò ní stop. ọ̀rọ̀ àǹtà ibi tí ó lè dé nígbà bá wà lè tá a gbogbo nǹkan fún wa tán tá a wà tá a ń relax lọ́wọ́ ọlọ́wọ́ àti kí wọ́n pè wá wá subhanahu wa ta'ala àwọn a máa bi àwọn tó wá pè wá pé kí náà ló dé ọlọ́wọ́ ni mo ṣàdéhùn fún àti wàlìjánà àwọn òrò pé kẹ̀kẹ́ ṣe kí ni ó tún kò ní rárá mo ní lílẹ̀ rí na ahsanul husna wa ziyada mo promise yín wípé dáadáa ó máa jẹ́ tẹni tó bá ṣe dáadáa wa ziyada àtàlé ele ibẹ̀ ni lónìí ni wípé lónìí mo yọnu sí ní bínú sí má rárá eléyìí ni àbí wa ziyada hùwà ọlọ́run ni mo sàdéhùn fún yín pé ẹ ṣe kí ni màá fún yín lélẹ̀ kí lélẹ̀ ẹjọ́ yẹn anọ́dọ̀ra tu ìlà wájú ìhìl a máa wò yóò wá ní yóò wá ká fún rẹ tá a fi rí láyé yóò wá ní kí ni yóò wá ká yẹn náà wà ọlọ́run torí gbogbo ẹni kan lórí ọba يومئذ إلى ربها àwọn ojú kan tutù ìlà rọ́bìá náà yóò máa wu ọlọ́run ọba rẹ̀ ọlọ́run akágàgá ọmọ náà nílé rí ọba dẹ́dà torí pé kò ní bá wọn sọ̀rọ̀ ọjọ́ tọ́lọ̀ ò ní bá wọn kò fẹ́ rí wọn ń máa bá wọn bá ti wọn lọ tán yóò wá kà kò sí ń taa lè gbádùn tó bí ìmọ̀ ṣe kí ni o ìmọ̀ owó gbangba wájú ọlọ́ọ̀bà adẹ́dà subhanahu wa ta'ala abẹ́nu àánú rẹ̀ ọlọ́run zukina rúyàtà yawmal qiyamah wọn nọ́ọ̀rọ̀ àti ila wajhihi al-karim gbogbo ẹni bá bẹ́ẹ̀ wo gbangba wájú ọlọ́run náà sọ gbangba wájú rẹ̀ bí kẹ́sìlá ti as ẹni màhárì níbi káwé wọ̀ tó bá bẹ́ẹ̀ ṣe kí ni o tó bá ní ojú ń yá ọmọ ẹ̀yìn ní náà bí rọ̀ wà á wà lára bí him lámà jùbùn àwọn àkọ́wà tí wọ́n lọ hijab fún wa tí a máa dábẹ̀ ní hijab gàgá wọn ò ní rọ́lọ́ ọba wọn ọlọ́run sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ àmójú tí ó rí ọba dẹ́dà lọ́lọ́run sọ pé ẹ̀ẹ́rì ọlọ́run ọba yín kàlẹ́yìn láti ìbádẹ́rù gẹ́gẹ́ bí òṣùpá ọjọ́ kẹrìnlá látúbọ̀ ọmú kò ní sí nǹkan tí ó dékí ni ó ìdínkù dínkù mọ́ ẹ̀rùn rí ẹ̀wọ̀n náà máa ń wo oṣù oṣù ọjọ́ kejì ọjọ́ kẹta lè ẹ̀wọ̀n sọ pé òun dà tó òṣùpá bá ti lé tó bá ti ẹ̀wọ̀n òṣùpá lónìí tí bá sùn full moon ọ̀rọ̀ pé ìrìn ikọ̀ tó bá tún wá rí lálẹ́ sàṣẹ sùúrù tó bá di aago mẹ́rin ìdájí wọ jáde ọ̀rọ̀ pàṣùbà ti tó ni yóò wá jáde pàyànpàyàn ń lọ nìyẹn yóò jáde tán lẹ́yìn lẹ́tẹ̀lẹ́ bá dẹ̀. na àtọ́ àmì. àtọ́ àmì ọ̀rẹ́ ìwọ̀n mẹ́sì lóòrùn. ọ̀rẹ́ àtẹ̀kù fi ní oníyàtì ní máa yà kúlù àwùdá. máa yà fala takun fi miryati mimma ya'budu àwùlà Mama máa bẹ nu ẹni tí fala takun má jẹun jẹun má ṣe èméjì pa tí wọ́n pè pẹ̀lú ọlọ́run ìyẹn ni pé isbatul yaqin fi qulubil muwahhidin ìfi àmàdájú délẹ̀ kó máa bẹ lórí ẹ̀mí wa ká má ṣe èméjì rárá pé àdúwọ́n ń bẹ lórí nǹkan kan ni ṣe mọ̀ pé lọ́pọ̀ bá rí báwọn kèfèrí ṣe ń lọ láàyè nígbà míì àbí ṣe sí wọn àwọn máa ń rò pé tí àbáwọn kó má jẹ́ pé sì wà lójú ọ̀nà fa ẹ ti gẹ́ bẹ́ẹ̀ so lóòpọ̀ tó jẹ́ pé tí ẹ̀kí náà bá sí lórí ẹ̀mí èèyàn yóò máa rò pé ẹ wá rí yóò wá rò pé yóò tún wá máa ṣe léèmọ̀ àyíbá máa àyíbá máa ń bi kíni fọlá àtàkù fèmèrè yá ti mímọ ẹ̀yà àbùdó àwòlá má ṣèyẹ méjì ń pa ẹ̀sìn táwọn tí wọ́n ń sin sí wọn. wọn wọn ò sí nǹkan ọba òun táwọn bàbá wọn sìn lánàá lọ́nà ìsìnkì lọ́nà ìsìn ẹbí wa lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ bá rẹni tí ń lọ lé ìjọsìn tí ò wọ bàtà ẹni ta lẹni tí òjò wọ bàtà ànábì ọlọ́run kan ní òwọ bàtà ní àbójìṣẹ́ wọ́n rẹ́ bàtà fẹ́ sìn nǹkan ní ẹ̀sìn wa ó yẹ ká rò pé ṣé èsì pé àkàdà àwàjá náà àlẹ́ yìí á bá àná ẹ̀sìn Islam ò rí bẹ́ẹ̀ ẹ̀sìn Islam ò dé kí ni. máa bàbá wa ṣe ń ṣe ẹja ká ṣe mẹ àtẹ̀mí láti try láti orientate àti láti correct ideology àwọn aṣáájú àwọn bàbá wa ni ẹ̀sìn yìí ṣẹ̀sìn àwọn bàbá ẹ̀sìn kí ni o ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ni báwa ṣe máa ń ṣe ní àsìkò tá a máa ń kírun nu àní change rẹ̀ láà gbogbo a ṣe fi rárá torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sin nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ bá bàbá wọn ó ní àti ń ṣe mọ́sẹ̀ ní àṣẹ o kó lè lẹ́gí ni <laughs> kì í ṣe Islam a ṣe Islam bọ́lọ̀ àti kí ni o àtòjíṣẹ́ rẹ̀ ti pa aláṣẹ òun ló bàtọ́ jẹ́ pé táwọn ẹni ìṣáájú tí wọ́n bá wá àlùwàsílà kàṣọ́sọ́dọ̀ Ọlọ́run wọ́n sọ pé inna amanna bima anzalta wattaba'na rasula faktubna ma'ash-shahidin a nígbàgbọ́ pẹ̀lú tó sọ̀kalẹ̀ a lọ ṣe kí ni o a tẹ̀lé ta ni ẹ̀rí tó wọ́n sọ pé a tẹ̀lé àwọn bàbá ẹ̀kẹ́tẹ̀ wọn àtẹ èyí ọba tẹ̀lé bàbá kan o bàbá tó bá ti kú òlu ni alámẹ́ni àjẹlù sunna mẹ́ni àjẹ sálà kéèyàn bá ṣe kí ni o má sọ pé ó tẹ̀lé o sẹ́wà sọ pé àwọn bàbá ò mẹ́kẹ́ o ni sẹ́ pé wọn mẹ́rin ni òun tẹ́ ṣe bí ẹgbẹ̀rún ọdún ẹ̀rí dáadáa tó ṣẹlẹ̀ lẹ́yìn wọn ni láà àtọ́rùn dùnìyàwó ọrẹ nta ayé kò dìtámì ìyọnu ọba dada ó bí àmọ́ sọ ọrẹ nta ayé kò dìtámì kíni ìyọnu ọlọ́run ó kọ́mọ́tò kódà ó ní gbogbo lẹ́yìn lónìkan kò dìtámì pọ́lọ̀ yọnu sí torí ìnáma yóò tọ́ dùnìyà lima yuhib wa ma la yuhib ọlọ́run máa ń fún láyé ẹni tó fẹ́ àtẹnijọ́ tí ò fẹ́ wala yuti dina illa lima yuhib

وإنا لموفوهم نصيبهم غير منقوص وإنا لموفوهم نصيبا لموفوهم نصيبا غير منقوص torí pé má jẹ́ kí n tẹ̀ bábá ṣe gbìyànjú ma á fún wọn lẹ́sàn-án wọn tí ò ní ṣe kí tí ò ní dín Ibn Abbas ní lámùwà fún ma qudira lahum min al-khairi wá kí ni dáadáa tí ó bá kàn wọ́n láyé ọlọ́run ṣe kí ni yóò ṣe fún wọn ìyẹn ò túmọ̀ anything dáìrá mankus àní dín ẹ̀sìn ìyẹn kankan kù bá màwé láyé ó lè ríṣẹ́ tó bá màwé ó sì lè ní kíni ó lè má ríṣẹ́ ìyẹn ò túmọ̀ sí nǹkan torí pórí ayé kò sọ pọ́ùn ní fún ìyẹn kan ìpín ni ó ti pín ọ̀rọ̀ mọ́sọ́ èèyàn if you want to practice Islam don't believe that you are practicing Islam you won't face any difficulties no pé èèyàn ẹmu tí wọ́n ń ṣe islam ó yẹ kí hmm, ọ̀rí dùnú tó dáa táwọn kan ò ní torí pé ẹni tí ń sìn àtẹni tí ó ń sìn nípa ìkẹ́ ọlọ́run ọba dẹ́dà bákan náà ni àmọ́ àwọn ìkẹ́kọ̀ọ́ wà tó máa ń ṣe fáwọn ẹni rẹ̀ láyé wabashiril ladina amanu وبشر الذين آمنوا وعملوا الصالحات وبأن لهم أن لهم جنات تجري من تحتها الأنهار. wọ́n ní ká fún wọn ní ròdùnú ìyẹn ni pé bẹ́ẹ̀ ni ó tiẹ̀ gbádùn lálẹ́ kí á mẹ́rin ròdùnú kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì láyé ń bì náà àwọn àdùnnú kan wà tí ò ní ṣe fún kèfèrí torí pé tí ìnira kékeré kan bá kan mùmí ni kílẹ̀ mọ̀ tó bá tọ́lọ́ ń ṣe fún ìdẹ̀ra torí wọn pé tó bá sọ̀ bárọ̀ tó bá lè ṣe sùúrù lórí ẹ̀ fọwọ́ ìrọ̀lá bẹ̀tí kébèrè bá rí nira láyé ń gbà nù kíni díẹ̀díẹ̀ nù nira tí ó lọ kàlá lọ kẹ́yà mẹ́rin. náà. ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك ó ti parí ọ̀rọ̀ ànábì Musa ó tún ṣe kí ni ó tún dá padà jùmọ́ tó sọ̀rọ̀ àdíyà ó dẹ̀ ní tó bẹ́ ṣe ń bẹ̀ ó láti fún ànábì Musa afunikini afunitira ó wá kí ni alkitab kitabu huna atawrat afuni atawra fakutulifa fihi májò ó yà ọ́ lẹ́nu ìyẹn ni pé irú táwọn ń ṣeun àwọn tànà náà ṣe èméjì tí wọ́n rò pé ẹ má jà á ṣe ó oh, subhanallah wa bihamdi subhanallah alazim wọn tó jó mùsábà wájú mùsábà tí ń bẹ pẹ̀lú àyà tó ṣáájú àtàyà yìí ni wípé àwọn bàní musa alayhi salam tán fún látàwọ́rá lókè túrì síná ìgbà tí ó fi dé kílẹ̀ rúpọ̀ àwọn ṣe wọ́n kí ni wọ́n sì gbọ́dọ̀ gbé màlúù kó tó dé kí ni wọ́n sọ ah, قال اجعل لنا إلها كما لهم آلهة wọ́n ò tí ìkọ́dọ̀ olùkọ́ òkú pupa tí wọ́n ti ń rí a ajẹ́ ala wọ́n ń ṣe èméjì pọ̀ látàkùn ti mẹ́rìá má ṣe èméjì báwọn ta fún tíra ṣáájú báwọn ṣe kíni wọ́n ṣe èméjì anábì musa ò tí kọjá òkú pupa tí wọ́n méje kíni o nàbà aláwọn kan tí wọ́n ń ṣe gbẹdẹgbẹ màálù wọ́n ṣe òòṣà àwọn ìrẹ́ musa báwọn náà wà ó wá rò pé ah, kí ni ṣe aláìmọ̀kànmọ̀ ní yín o ẹ̀ tún wá ń kánjú. Inna haula akbaru ma fi wa baqilu ma kanu ya'malun. Ó ní sẹ́yìn láwọn tẹ́ ẹ rí ń tẹ́ àwọn tẹ́ ẹ rí tán ṣe ń. Máa ń mú tábàrù máa ń fi. Ohun tí wọ́n ṣe èmi ò sí. Wà bá tìlù ìbàjẹ́ ni wọ́n sì ń ṣe ní tí ò dání. Bí sìn àwọn ọmọ rò pé sẹ́ẹ̀rù pé gbogbo nǹkan inú islam náà ló sì wà ṣé a lè wá agbára ní pẹ̀tẹ́ ìbá wá agbára náà ṣe mọ̀ pé ó lè fi ṣe islam kò jọ kò ṣe fi wéra wọn ọbẹ̀ wá agbára òkùnkùn láti máa lò nínú kíni o nínú islam láà wọ́n yìí fi ìgbẹ́ kí a máa fi fọ ara kò ṣeé ṣe so a gbọ́dọ̀ ṣe èméjì ló ní ó sọ pé wàlàkọ́dà àtẹ́yìnà mùsàlìkìtà fàtúlì fàfi wọ́n yà bá lórí ẹ̀ fàmínú mẹ́nu àmẹ́nà bìí wàmínú mẹ́nu kẹfàrà ó mẹ́nu wọn tó gba apá kan ó mẹ́nu wọn ní àwọ̀ ah, èyí tí musa ń sọ yẹra fílẹ̀ báwọn. naam. wàlàwọ́lá jáde máa tún sábà bọ̀ sí ọ̀rọ̀ bí kàlàkùnrin yàrá ìyá نعم وإنهم لفي شك منه ولولا كلمة سبقت من ربك tí ìbá jẹ́ pé lẹ́yìn ìgbà tí mo ti pa àwọn àjọ tó ṣáájú wọn run tí mo ti rìn ní pa wọn run mọ́hùn bá pa wọn run ni àmọ́ sábà kọ́ tí mi rọ̀ bíkà kẹ́lìmẹ́ tí ń sábà kí ni kẹ́lìmẹ́ yẹn láyò akhiruhum ila yawmil qiyamah ìyẹn ni pé ń lọ lára díjọ́ wo díjọ́ al-qiyamah gbogbo nítorí ẹ máa ṣe so ìyẹn ni pé fi wọ́n lẹ̀lẹ̀ dàm. wàyí náà mo nà fi ṣẹ́kì mi mọ̀ ọ́ rìn wàyí náà wò láfi ṣàkíyèmí mi ní òmùrí torí kéde ìsìn náà kì í ṣe pé wọ́n gba tíra yẹn ẹnu iye méjì ọnu àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n wà mùsùlùmí ò gbọ́dọ̀ wà nù àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> ẹ gbọ́ nígbà míì lọ́pọ̀lọpọ̀ gbà àwọn yẹn máa ń rò wípé ṣe ẹ mọ̀já tó rò dáadáa ṣé gbogbo <laughs> ṣé gbogbo táwọn ẹbí mú wáyé náà la sì lè ṣe ṣé gbogbo ẹ̀ náà dẹ̀ lódodo ẹ̀sẹ̀ lè tẹ́ bá tiẹ̀ sọ̀rọ̀ alhalal wakini wàlharam tẹ́ bá sọ̀rọ̀ nǹkan owó rìbá àwọn yóò ní bẹ̀sẹ̀ mọ̀ pé tára bá wá níyàn nǹkan àtàyétáyé tiẹ̀ wá wà iṣẹ́ rò pé àwa lè lo òfin sẹ́mọ̀ làfi ṣẹ́kí mi ní orí yóò àwọn rò pé sẹ́rò pé àní lè bẹ́ǹdì òfin yẹn báyìí ẹ̀kejì ni pé kó má jẹ́ pé òfin yẹn bóyá àwọn tàná ló ṣe kí ni ló bá wí kì sàwàtò ni so abùkátà láti mọ̀ wípé àti lánàá àti lónìí àti lọ́la ọ̀rọ̀ alukọ̀ránì òdodo ni kò rẹ̀ sí èméjì lórí ẹ̀ àfi káṣí kí ni káṣí sẹ́tọ̀ ọlọ́run thabbit aqdamana ala al-haqq وارينا الحق والحق وارزقنا اتباعه وارينا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا من الراشدين سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك ṣé ó ní ó ní èjì sí gbogbo yóò bá wọ abẹ́ náà ni àbí ọdún tí kálukú bá kú náà ni ọlọ́wọ́ fi darí kálukú lọ. ọ̀rọ̀ tó fún wa ẹ̀jẹ̀ náà fún ìlà ìbéèrè ló ìbéèrè dáa nígbà tó dé pẹ̀lú bá wa wọ́n máa ń sọ̀rọ̀ fún wa wọ́n sọ pé sọ̀rọ̀ inmate ni gbogbo jẹ́ lálẹ́lẹ́ náà ni abẹ́rẹ́ tó kú 20 years of age yóò mọ̀ lọ 20 years lọ ẹni tó kú ní seventy 70 years mọ̀ lọ ẹni tó kú ní one hundred yóò mọ̀ gbígbá yé lọ ní àkọọ́lẹ̀ gbogbo pátáyáyá wọ́n ní èjì ẹlẹ́gbẹ̀rẹ̀ ìsá àlẹ́ ìsá kò sára ìdílẹ́gbẹ̀rẹ̀ àkàlẹ̀ ìgbẹ̀rẹ̀ àmọ́ kéèyàn ní ìgbà àbẹ̀tẹ́lẹ̀ ẹni tó ti kò lọ́dọ̀ kò sì darúgbó de ní ìsìn kí sí ní ìmọ̀ rẹ̀ láti ṣe náà ẹni tó wá lọ bọ́ọ̀rọ̀ ọdún láyé tó tó kú ẹni tó wá pè láyé tó tó kú ọlọ́run kò wá sí ìdí ẹni tó náà lọ ọdún ọdún méje ọdún méje ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́run kò wá sí ìsẹ̀mí tí ó fi dáàbò gbàgbà lọ ìlànà máa dá máa tí الخواتم والعبد لله Thank you.

Ọlọ́run kò jọ ọ́nà. Ẹni tí wọ́n jẹun náà. Ẹni tí ó mọ́ fún sí mẹ́ta àbí ọ̀kan náà yẹn lẹ́yìn ṣe rí ìtó bèèrè yẹn náà ni àdébì ìbáyé bèèrè ọ̀rọ̀ lọ́sàn. Ní àrùn àrí ní ipa tó yẹ mọ́ ọ̀tá báwo ti ẹ̀lọ́ sí jí òkú náà jẹ́ kí n olúwa bí lè jà á sọ́tún máa ṣe èméjì ní yàrá fún èyí olúwa ní àlébẹ̀rẹ̀ ní àrárá ohun sí nínú tó gbọ́dọ̀ ṣe èméjì o àwọn tó lẹ́kẹ́ tó kọ́kàn mi tó balẹ̀ tó kọ́kàn mi tó kọ́kàn mi tó lè bá balẹ̀. قال فوضع بعد من الخير وسوى الى ثم على كل جبل منهن جزعا ثم ادعوهن ياتي رسمهن سعيا so aya yẹn fi hàn gédégbé kí lọ́wọ́ wọn fẹ́ fi hàn anábì ibrahim wípé anábì ibrahim ọlọ́wà ní lọ mú oríṣiríṣi ẹyẹ mẹ́rin àwọn afádàkọ̀ orúkọ ẹyẹ ní ọ̀pọ̀lọpọ̀ fẹ́lẹ̀ wá dé wọn wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ dàmọ́pọ̀ rúmọ̀pọ̀ àmọ́ orí ìkọ̀kan jùkan sí ọ̀nà Ìbàdàn jùkan sí ọ̀nà pọ̀tàkùrá jùkan sí ọ̀nà pọ̀tàkọ́ọ̀dù kọ jùkan sí ọ̀nà òtúnlá Olúwa wa ní wọ́n ti ṣe bẹ́ta ẹran àwọn náà tó di ọya wá máa ń pè wọ́n máa ń pè àwọn ẹ̀yẹ tó fún ọ̀bọ̀ wá ó wà á ní ó wà á máa bá ọ gẹ́gẹ́ bí ń ṣe rí so oríṣìíríṣìí pé ní bí ó ṣe rú àwọn ẹran ẹja ẹran ẹni bó ṣe rú àwọn oríṣìíríṣìí ẹ̀yẹ náà bẹ́ẹ̀ ni ẹyẹ kọ̀ọ̀kan ó lọ máa bá orí rẹ̀ tí ó lé sí pátì mi ò ní pátì ara mi kò lọ sára lórí orí so eléyìí tó wá lè wọ́n ti bí ẹwà ká sọ pé a ti ẹ̀sìn èèyàn sọ pé eh, wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n á sún jẹ wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n sún wọ́n dá irú rẹ̀ náà rí ẹni sí àbí àti ẹ̀mọ́ bó láti rí ẹni tá a gbé sínú ilẹ̀ tá a gbé sínú ilẹ̀ lẹ̀ tẹ́ ẹ bá lọ rẹ̀ yóò owó lẹ́yìn ọdún bíi mẹ́ta mẹ́rin ẹ̀ nígbà fẹ́ fẹ́ wọn náà ayé wà fẹ́ díẹ̀ díẹ̀ làwọn ìbọn àwọn ilé ìgbé ìbọn díẹ̀ díẹ̀ bóyá kò tí ì tó bá pẹ́ pẹ́ àwọn kèfé náà wọ́n lọ rẹ̀ wà lóyìn ìlànà wáyé yàrá mi egun tó ti kì í sí ní máa lè fún para wọn máa ẹni tó dáa nígbà tí kò tí jẹ́ kankan kò tí ì jẹ́ kò tí ì omi kò ní kankan ẹni tó dáa tó sọ délẹ̀ ọ̀nà nígbà tí ó jẹ́ kankan wá sọ ikú rẹ̀ yẹ yóò sọ Ah, so ó sì pé ẹni tá a gbé sínú ilẹ̀ tá a sin sínú ilẹ̀ lẹ̀ ó padà di yẹ̀pẹ̀ ọ̀ ní dára mọ́ ẹ̀rọ àwọn lọ́bẹ̀rẹ̀ ìdàdà lẹ́nu ẹ̀rọ lọ́bẹ̀rẹ̀ ẹ̀rọ lóríṣiríṣi kan àwọn ilẹ̀ kan ti pamọ́ tì láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn báyìí wọn débẹ̀ wọn padà sórí rẹ̀ wọn padà sórí rẹ̀ tó bá padà sórí rẹ̀ nísìn bóyá èèyàn bí one thousand lọ́sẹ̀ sórí ilẹ̀ yẹn tí ẹ bá fẹ́ kó egun èèyàn one thousand jọ kò lè kún fólíbàgì kò lè láíláí tó jẹ́ polybag kò lè tó polybag níbi táwọn yìí sọ́bẹ̀ ó dùn fún ọlá náà ó kàn ra kó ó kàn ra kó ní tó ìlànà tó wá lè mú ọlọ́run tí ó dì wọn so ẹni tán sọ dé rú tó dà fún mìíràn ọlọ́run agbá ọlọ́run ká ṣùgbọ́n sí títí wá ní kásáàgbà ìwé yé ni bí ẹ̀kọ́ wá sí ìrọ̀lẹ́ la òun ni ó gbé òkú dìde olóòrùn yóò sì gbé ìlú ojú ẹ̀ wọ́n lọ́wọ́ ààrẹ bí wọ́n ṣe rí kò sí ẹ̀kọ́ ásàrò tàbí kàn láti tún ṣe déédé ọ̀rọ̀ ara india wọn tó ti rántí ṣe náà wọn lárakùnrin kan ó jọ́ta ọlọ́run tó bẹ́ẹ̀ wọn lè tẹ̀lé bẹ́ẹ̀ kí n ta lọ́kùnrin ó wá sọ fún àwọn àlejò tó bá ti kú ẹ sùn ní o ẹ jó pátápátá ẹ wá lọ bẹ́ẹ̀ ń sọ yóò ní kó o kàtẹ́kùn kàtẹ́kùn kàtẹ́kùn wà lẹ́kùn lọ ọlọ́run wọn lè gbà wọn. ọlọ́run lè gbà wọn. tó ti wọn lọ́rọ̀ padà kó jọ nígbà tó kó lọ wá gba ìpínlẹ̀ ẹrú mi kí ló dé tó ti ṣe é ẹni kí ló rí màkà pàtàkì ìbẹ̀rù lẹ́yìn ni o wọ́n fẹ́ sá mọ́ o ni o ẹrú mi náà ló tó ẹrú mi ló bà tó lẹ́yìn pé a olùpáyà tẹ̀lé. Tọ́. 这边还是比较便宜吧，主要是成都饭店嘛，价格。所以，相对来说比周边的物价要便宜一点，因为成都啊，比较偏在成都这边，而且便宜一点。嗯。好。 Ah, òun ní kí ọ̀rẹ́ òun ò dáhùn ẹ̀tàn yẹn. ẹ̀dá àjọ kárẹ̀ ni àlàyé ẹ̀dá transplantation ló ń transplant ni. so ṣẹ̀ríà Islam ò takò tí kò bá ti wá ní ìyapa sí ìlànà ṣẹ̀ríà Islam ò takò. question yìí ni pé bá a ṣe máa donate ẹ̀jẹ̀ fẹ́ tó bá nídìí ẹ̀ ǹjẹ́ a lè donate páàtì ara wa bíi kidney ti nísìnyí so ló àwọn kọ̀ndíṣẹ̀ ìwé àwọn lókun ìgbà tí àwọn al-atubahil-mahirin àwọn dókítọ̀ tí wọ́n dáńtọ́ àwọn líkìtà tó dáńtọ́ tí wọ́n ti lè sọ wípé ilé yìí tí wọ́n kò lára àlàyé yìí kò ní affect life rẹ̀ tó ti nísìn kò ní ṣe kí ni kò ní affect life rẹ̀ ẹ̀dì bí sára bọ̀ nù tó ti nísìn lẹ́ láníyàn wípé mo fẹ́ fi ṣe kí ni mo fẹ́ fi save life rẹ̀ ẹnu pé lórí títà yẹn rírà yẹn pẹ́sì àárín wọn fi wá rárá lójú torí pé tá a bá la yọ̀ǹda fún kọ́tà tó ti yé nísìn sóhun gangan lónìí ó ṣe ní gangan náà lè ṣe sọ̀rọ̀. níní ni hakiki mazab mazab ní ọmọ eh, àbí ṣàfihàn ó ní ẹni tó ní ẹrú ni Allah ọlọ́run ni kò tọ́ kẹ́rù kan ṣe kí ni kó lóun ló ní ọkọ̀ àkọ́lá ní torí ó bí wá ní gbogbo kí ni oríkèéríkèé wa òun kọ́ ló ní nínú àkíkí so a sì lè rí náà àfáà náà sọ̀rọ̀ tó tó náà bá wà bí hájà sẹ́yìn pé ó fẹ́ sí fúláìfù pé pé kó mọ́ bà kú ni tó ti yé nísìnyí ṣùgbọ́n òun náà fún ara rẹ̀ òun sì tí ń bọ̀ òun náà fíra ó lè pa òun náà sọ̀hún ẹ̀gbọ́n tó ń rí ah, kí wọ́n wá wá nǹkan fóun náà kó mọ́ tọ́ láwà kó mọ́ béèrè àmọ́ kí wọ́n fún ní nǹkan pé tọ́ ìwọ náà kọlébà máa fi gbégbé sí ayé rọrùn so wallahu a'lam wallahu a'lam ẹgbọ́n tí mo wí ọ̀nà wà nígbà lápọ́sà wọn náà wà ṣe pẹ́sàn ìtàn ìwà lókà ó lò ní ọ̀nà bá wà ọ̀dà náà ọlọ́run kó kádàrà bẹ́ẹ̀ ọlọ́run kó kádàrà lè jẹ́nà wọn wà àmì ọwọ́ wàláì wàláì àmì ìṣẹ̀ra wọn ẹ farabalẹ̀ gbọ́ pẹ́sẹ̀ yẹn o. yà sàlẹ̀. ọ̀dà náà wọ́n náà. nítorí wàhálà ìkọ́ṣọ̀ tó sì dání wọ́n ń bi ànábì náà léèrè wọ́n bi ànábì léèrè pé ìwọ ànábì ha ta ńlá jẹjẹ wà láyé ìlànà níwádàlì kí àwọn ọmọ mi ṣe ànábì ní àlùmọ́rẹ́bù àmọ́ àmọ́ ní àhàbà tí ó dàlẹ̀ kí àwọn ọlọ́run bọ́ sí lọ nífẹ̀ẹ́ mi ọmọ bẹ̀ pẹ̀lú mi bí yẹ pẹ̀lú wo lọ́nà wo ti yé nísìnyí ọlọ́run ànẹ́bí tó sọ láwọn àyè mímí pé ní káfílù lìyẹ̀tì ana wà káfílù lìyẹ̀tì kàhà àtẹ́ni fìdánà èmi àtẹni tí ń ṣe kí ni tí ń mójú tó ọmọ òrukàn nínú mùsùlùmí èmi bẹ́ẹ̀ pẹ̀lú ó ṣe wà lọ́dẹ̀ náà rí ó wá sí kàbáyì tó rọrùn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ní pé àájọjọ máa bẹ lálejẹ náà so nínú àwọn asàrò kan táwọn kà pé káwa sọ pé mo wá míìsì ọ̀rẹ́ mi kan mo kàn rántí rẹ̀ bí mo ṣe ń rántí rẹ̀ ń sì ń ronú nípa rẹ̀ pé mo sì fẹ́ rí ọlọ́run fi sẹ́mi tòun náà gbàrà òun ló rántí mi kí ní yóò kọ́ níta ara wọn ni tó di ẹni sìn yóò kàn rántí mi ni òun kan dìde ni èmi ò dìde òun ò dìde nínú asàrò ni o bá a bá ti wá ń lọ akẹ́pàdé ara wọn náà gbàdìdẹ́ nù ọgbà ìjẹ́nẹ̀sì ilé ìdílé pé ẹ̀mọ̀ atọ́rùn láàrin oòrùn ibẹ̀ níbi tẹ́ dẹ́nà lẹ́ti rí ibi tẹ́ti jókòó tó ti ṣe fàájú sẹ́lú gbẹ́nà ara ní ẹ̀ẹ́kọ́ fẹ́nìsì yóò mọ̀ dá inú ní nítorí amẹ́ríkà fún orí rẹ̀ torí pé àlejò ọlọ́run bá lajẹ́ so bí bá a ṣe wà náà ẹ̀ẹ́kọ́ fẹ́nìsì yóò sì dá wa lóhùn kí ni ká ní ìtìkí ẹ̀jẹ̀ kan gbóyin wá ẹ̀rọ àfi chicken sí so gbogbo nǹkan ọlọ́run ṣe níbẹ̀ bí ó ṣe rí náà káwá bọ́ sórí orí ọ̀rọ̀ ẹlẹ́yinjú gbẹ́ ẹlẹ́yinjú ẹgbẹ́ ní ìgbà tí wọ́n bá sọ wípé òpin ìgbádùn ayé alìmọ́ra ti sọ̀lẹ̀ hà òpin ìgbádùn ayé òun náà ni obìnrin alálùbáríkà kí náà fún obìnrin alálùbáríkà sí láyé kí sọ́run tó fi ń ṣe láyé ẹ̀mìdọ̀kẹ́rẹ́ àwọn náà tó wá dáa jù yẹn lọ tí wọ́n yí ṣe nǹkan oṣù tí wọ́n yí wọ́n yí ń mú un kò sí fún bẹ́ẹ̀. àzùwádùn mọ̀tọ̀ àárọ̀. àwọn alára mímọ́ kan yìí ṣẹ́gun wọn yìí ní làwọn yìí ní kílé kankan wọ́n ra wọn ń bẹ ń bẹ fún wọn. urban atroba. ọlọ́mọge ní. lè aṣọ ààbẹ̀lú yẹmi. ọlọ́mọge ní gbogbo wọn wọn ò ní kọjá sẹ́mi bóyá lóòótọ́ sẹ́mi tí nǹkan àárín 14-15 ni wọ́n wà bẹ́ẹ̀ ni lọ́kà wá ẹgbà àtàràbà so bó ṣe rí nìyẹn so irun irun àní kírun náà kò sáàwẹ̀ náà Obi àìsùn rẹ tó kàn máa ṣe iná làwọn orúurú bá tẹ̀lé bá. kò sí kí àwọn lóore. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين يا أخبار الدين العليا